سورة الأنفال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهينا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ومغفرة ورزق كريم أدوك فمو الله الحمد لله ọmọ yìí tí ó fi àánú ẹ̀ tó tún fi kó wa pàdé ó fi ìbùkún ẹ̀ kó wa jọ síbi kan tí ń ṣe Al-Qur'an tọ́jẹ́ pé láàyà máa ló sàmà ògùn kàlámù kọ̀dímù láyà máa ló sàmà ògùn wàtàrídàádùú sàzídàádù bí ìtajàmúlá Al-Qur'an kàlámù kọ̀dímún ọ̀rọ̀ láìláì tọ́lọ̀hún ti sọ ti pẹ́ ni kàlámù kọ̀dímún nítorí pé àkọọ́lẹ̀ sísọ ẹjú wà ní láwùfin mahfuz ṣáájú kalamu kọdímù làyùmọ́lò àdìsù. ọlọ́run sọ síbẹ̀ ibẹ̀ láti wọ́n mú wá sí sánmà ayé àti ni ti ń wá ní àyà kan àyà méjì. kalamu kọdímù làyùmọ́lò àdìsù. inú oore tọ́lọ́run ṣe sára tíra yìí gbọ́. wàtàrí dádù sàzídádù bí sàjámúlá wàtàrí dádù sàzídádù bí sàjámúlá. olóore tọ́lọ̀ ń ti fọ́lù Kùránì ó là ń jẹ lájẹ̀ ẹ̀jẹ̀ tán ẹwò bá ti ń gbọ́ tí bá mọ́ sún èyí gbọ́ ni àtúnijó báyìí. tàrídádùú yásídádù fi ìtàjàmúlà kéèyàn tún máa ké kọ́ máa ké lákè túnké fi ìtàjàmúlà ó tún máa kó ẹwà bá ní kan tó lè tàà sọ gbogbo ìgbà ààrẹ ni tí ó pè àà wími dówí náà bí kàlámù ìlàhìlà alamina kí gọ́ta lèmọ́ bí máa wọ́n máa ń ṣàkàbí àzàbọ̀ kọ́dí òun náà ni pé lọ lọ́lọ́run ọba tí máa ń sọ̀rọ̀ nínú sífà ọlọ́run ni bọ́dí ẹ̀jẹ́ pé sífà mànàwíyà ni ìròyìn tó jẹ́ pé yàtàǹfàkù ánìwò a lè má ba lọ́dọ̀ ọlọ́run gbà ní àwọn òròyìn kan bẹ tó jẹ́ pé látàǹfàkù ánìwò hmm. gbogbo ìgbàlẹ́ má ba lọ́dọ̀ ọlọ́run nínú nínú ẹ̀ ní ìríran wà nínú ẹ̀ ní ìgbọ́ran wà kò sígbà tí èrí kò sígbà tí ègbọ́ kẹlẹ́mù ilá ilá alàmìnà àti ìkọta àmà ìdájọ́ ọ̀rọ̀ mi tí ó ṣe jàyàn ẹ bá ṣe yè méjì sí ìjọ ọlọ́wọ́ alùkùrán alùkùrán mòjísọ ọlọ́run ni tó tóbi tọ́lọ́run fún ànábì kan aṣíwájú ẹ̀dá la fún gbogbo ànábì ọlọ́run la fún mòjísà ṣùgbọ́n kò sí ìta fi ọ̀rọ̀ ọlọ́run sí mòjísà àwọn àfànábì òun lọ́ga jù nù mòjísà tọ́rọ àwọn tá a rán sí sọ̀rọ̀sọ̀rọ̀ ní á bí lárúbáwá bá sọ̀rọ̀ lọ sí ìparí bẹ́ẹ̀ bá tu tẹ́ ẹ mú níbi ọparí tẹ́ ẹ tún gbé wá sí bẹ̀rẹ̀ yóò tu kàkàrà ibi tí wọ́n mọ̀rọ̀ sọdé olọ́lọ́ fi pàlùkùránù ṣe mọ́rìjísà ànábì pẹ̀tọ́wà jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe dáláhá tó ẹni ẹ̀sọ̀rú ọ̀rọ̀ tí ó tí ẹ̀ tí ó jọ wọ́n àrí ó fún ànábì tọ́rọ àwọn èèyàn ẹ̀ta ara sí wọ́n máa ń pa ìwòsàn orí kọ́ ni ni inú rùn ni ni nǹkan kan sí ni wọ́n mọ̀ òkú pọ̀ ọlọ́run wá fi mùjísà àti yísá sábẹ́ ìtawò òrógùn ẹ̀ lòun náà fi lajú afọ́jú láì fi nǹkan kan ra ni lójú kí wọ́n kọ̀sẹ̀sẹ̀ wá kírìmù kẹkiri kó fìrà ajú àfọ́jú tó ríra hmm. kọ̀wọ́ sẹ́kiri ọkàfàtí ọlọ́run fọwọ́ kàfọ́jú lójú ojú ẹni ẹ̀ di ọlá etí ẹ̀ ṣùgbọ́n gbogbo ọjọ́ lójú wọ́n ní pọ́wọ́ lásán ni bá fi ra àwa náà ní fi

ṣùgbọ́n ètò ti kú tán ẹwà jìkájì wọn ò ṣe ẹ̀tẹ́ fi màpá wà láàrán nu ó ṣe tí ànábì Mùsá náà torí jọ́là wọ́n dáa fún wọ́n dáa nídá àwọn òun ni fèrè ó náà fi sọ fún un pé lọ nígbò ń bá kó àwọn ìtọ́ bá fi lè borí irú wọn idá wọn àmàrí wájà máa fẹ́ra ọ̀nà sahara fínú náà ti kọ́ àwọn òfin dájọ́ oníkálùkù wa máa fi èyí tí ó dèrè èyí tí ó èyí tí ó dẹkùn tí ó di kìnnìún ẹ̀rùbà musa náà àpèsè ìfòdé ọlọ́ọ̀ni àwọn tí wọ́n bá ń jíṣẹ́ nítorí ìsàwọ̀ ọlọ́run àìjẹ́gùn bá wọn lọ́dẹ́ yẹlẹ̀ mọ̀sánì má bẹ̀rù ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ náà ni ó jùlẹ̀ sọ̀pálẹ̀ mú sáwọn òwe ọ̀pá tí mo fi máa ń jẹ ìwé fẹ́ràn kí á ní sẹ́tọ̀kọ̀ ó ṣe ọlọ́run ní sọ́lẹ̀ ó jùlẹ̀ báyìí báyìí báyìí ọlọ́run ní bó ṣe di ejò nù hmm. bùnbín tí è ṣe jọ tó ní plásíkì ṣàkójò kan bẹ jẹ́ bí i wọ́n fi plásíkì ṣe ọlọ́run ní bùnbín nù ní ó hmm. táwọn gan rí pé ejò rí tí è ṣe fẹ́ ìkẹjò wọ́n wá ń wò ó Ọ̀nàdá ayọ́dẹ̀wò fàyídá ayà fàyídá òun ní náà. Wọ́n wá ń wò ó ejò bá erin tí ń dà kalẹ̀ ejògbé mi ó kìnnì mi ó gbé mi à tọ́bátì ẹ̀jẹ̀jò lásán ló ṣe lẹ̀ ní fún wípé kò tó erin pé ilé ejò bá pa àbá fún pé kò tó kìnnì kò tó erin àsọ fún pé ejò tí ẹ kéré sí mi tí ń mi tó gbére mi àná àmọ̀ pé eléyìí ọ̀gá tọ́lọ̀n wá fún aṣáájú wa nábi wa Muhammad alájókòtì tí í ṣe al-Qur'an ó wà lè mọ́ jísà tó lè kòkòrè kò sí mú jísà tó tó má al-Qur'anu òun lọ́lọ́un fún ànábì tọ́jẹ́ mú jísà rẹ̀ òun lànábì náà fi wínú àdísì kan tí Bukhari àti Muslim gbà wá ó ma ń mí ní àmìyá kò sáwọn ànábì ọlọ́run kan mí nàbí yìí ilá kọ́dún ó ti yà mí nílẹ̀ àyà kò sáànábì ọlọ́run kan tọ́lọ́wọ́ òfúlámì tí wọ́n fi máa yàtọ̀ láàrin àwọn èèyàn máa mísìlù wú tẹ́ẹ̀lẹ̀ ìráfìjọ ẹ̀ lọ́dọ̀ ẹnìkan àmọ́nà àléyìn lè tó jẹ́ pé lórí lẹni tí ó bá gbàgbọ́ ni a fi máa ń gbà wọ́n gbọ́ orúsùn mọ́wà iná máa káánà làbí ò sí ìtù èyí tá a fẹ́ mi tó jẹ́ pé lórí ẹ̀nì gbàgbọ́ dúró lórí ni láyà فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة mo sì ń tà kí n lẹ́ni lẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́run níjọ́ àlìkàámà ọ̀pẹ́ lọ́lọ́ fi sọ àwọn kèfèrí Mákà lóhùn bákọ́rà bí àyà 23 ẹ̀ ọlọ́ni wáyé kúntùn fi ìrẹ́bí nípò mí ìlótú ló sákù. wọ́n dẹ̀ ń ṣọ́ àdá àkùn méjì nílẹ̀. ọlọ́run ni wọ́n yí kún tún fi rẹ́bí ní mẹ́nà zálínà àlà àbùdínà. wọ́n yí kún tún nàzàlínà aláàbùdìnà. Àkùránù ní ọlọ́run níbẹ̀ bá ń ṣe yè méjì sí. Mímọ̀ nàzàlínà. Lórí ní àtọ̀kalẹ̀ fẹ́rù wa. Fàtúbí súràtì mímí tìlì yí. Ṣẹ́rò wípọ̀rọ̀ kan lásọ̀tẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ ní fàtúbí súràtì mímí tìlì yí. Ọlọ́run ẹ lọ mú súrà kan tí ó jọ wá. Ẹ lọ múrú ẹ̀ wá. Wàdí ó ṣúwàdà kùnmí dúnìlá. Nígbà bá mú wá. ẹ lọ pé àwọn tí ó tún yín lọ lẹ́yìn ọlọ́run tẹ́bì rí mú wá ìrọ́kùn tó ń sọ àdé pé tọ́bájẹ́ orí òtọ́ lẹ́wà wàyí lámútàfún àlú wàyí lámútàfún àlú wà lámútàfún àlú ọlọ́run níbẹ̀ bá kọ̀ tẹ́ lè rí mú wá ọlọ́run ní ẹgbọ́ ẹ tó lọ wà lámútàfún àlú ẹ̀ nílé rí wẹ̀ mú wá ọlọ́run ní tọ́bá ọlọ́ni ẹ̀páyà àná alẹ́bí wà fúrú ànásù wà lè iná ma fẹ́ èèyàn àtòkúta a ma fi kó orin dátí lèlè káfèrè ọlọ́ni náà tàà ti parí àti pèsè ẹlẹ́kùn kèfèrè alùpùránù lajókò tí tíra kan ni látàkọ̀dí àjá ìmú emmanuel kò lè tán dàárọ̀ yìí láyé ń kè mọ́ sí mẹ́mẹ́ púpọ̀ púpọ̀ bí wọ́n bá lọ títí wọ́n tún padà bẹ̀ ní wọ́n padà nú àwọn àjá ibò Al-Qur'an ńgbé bá lọ tẹ́ gbogbo tí wọ́n wá dókítà bá iye ọdún tọ́lọ ọkọ́ tó tún wá padà tí tó ń bá ń dún tọ́lọ ọkọ́mọ rẹ̀ nípa orúgbìn tó bá ń lè gbogbo ẹkùránù ti sọ ogbò tọ́lọ ọkọ́nú àgíríkì ọmọ ní tẹ́ ẹ̀mọ́ màrúṣà wà gẹ́rù màrúṣà ọmọ ẹ̀mẹ́ tẹ́ ń fọ̀pá gbé nàró ó sì mẹ́mẹ́ ìsọjẹ́ pé olójú ni wọ́wọ́ lẹ́bí àgbàdo òṣìṣẹ́ rẹ̀ mú olójú mú ti ẹ̀sí ẹ̀dúó ǹbọ́ wọ́wọ́ lẹ́bí àṣáàjà náà ti màrúṣà ọ̀rọ̀ lẹ́bí ọ̀rọ̀ ìmọ̀táfún yí àwọn gbogbo màrúṣà èyí tẹ̀ tẹ̀tẹ̀ mọ́ wọ́n ọ̀pá fún wọ̀gọ́ ìrọ̀ màrúṣà tí àtẹ́jú òbùkátà sọ́pà wọ́n nákìlà àwàládá ọ̀pẹ́ wàzára mọ̀kútàlífà ní òkúlù àti gbogbo tẹ́ ń pè tí ń jọra wọn ṣùgbọ́n mọ̀kútàlífà ní òkúlù bẹ́ẹ̀ bá fi ẹnu kò ní jọra wọn bàbá wa tí eh, eh. ó dábàrà mà tẹ́

وعمال متشابه وغير متشابه وكلوا من ثمره إذا أثمر يوم fún mi ọlọ́nà ní mi wàlá tó sírì fún torí mọ́dá gbogbo ẹ̀mú yí wàlá tó sírì fún àjá ìwà orí ilẹ̀ náà lẹ́gbìn ẹwà wo oye tí ń jáde bẹ́ẹ̀ bá pín ebè kan tẹ́ kí jáde lórí ebè náà bẹ́ẹ̀ fi nǹkan míì tó jáde ta tí yóò jáde ẹ̀ẹ̀tì ní agbado lórí ẹ̀kẹ́ Allah

kẹ́ẹ̀mọ́sọ ẹ̀ẹ́fi ṣe bẹ́ ẹ̀ẹ́fi ṣe pó àdẹ́ ìtó fi èpo èso àpẹẹsẹ ọbẹ̀ ẹ̀ẹ́yì tó fi mépo ọlọ́ni a kọjá àlà lórí ẹ̀ o ẹ̀mọ́pọ̀ dẹ́ ọlọ́ni ìfẹ́rẹ̀ èyí tó bá ti kọjá àlà ẹni yọ̀ǹda fún àjẹ́ ìbò kò lè tán àwọn àdìjọ̀nú gẹ́gẹ́ mẹ́ nígbàtí wọ́n ní iná sẹ́mìnà kùránà àjàbá àwọn gbọ́nù kùránù nígbà ànábì lọ kẹ́ fún wa qul uhiya ilayya na istama'a nafarun minal ọlọ́run ni wọ́n mí sí mi oúnjẹ mà òun ọ̀bálìjànú ṣe ẹ̀yìn àbá àti ilẹ̀ túbọ̀rọ̀ tí débi pálìjànú lẹ́ sọ̀rọ̀ ẹni aránṣẹ́ gan tó lágbára kọba lìdánú sọ̀rọ̀ ọlọ́ni ohun híyà ìlàyà èmi ọba lìdánú lò ìbá wọn ṣe ṣùgbọ́n ohun híyà ìlàyà wọ́n mí sí mi ní ọlọ́run ló mí sí mi. ànáwó sàmá anáfààrọ̀ mẹ́ta nìjí. ọlọ́run lápá kan lọ àwọn àlìjànú wọ́n gbọ́ àlùkùránì. fàkọ́ọ̀lù iná sámìnà kùránì àjàbá. bí tó yà wá lẹ́nu yàhádí ilà rúdìdì yáàdí eh. ilà rúdìdì ọ̀nà àmà ní máa tọ̀yà sí fàmànàbí olójá àgbàgbọ́ wà láàánú ṣeré tàbí rọ́bìnà àhàdà àwọn àdìyàn nínú ah. wọ́n láti gbọ́ àwọn alátòní lọ́ta gbọ́ láàánú ṣeré tàbí àhàdà

lọ́dọ̀ aláìpẹ́ ìní ẹ̀kọ́ kan jáde bí a bá ti ń sẹ́là sí ni wọ́n sì ti tàkáfàlà bí ṣífìrì ó ti ṣe pẹ́mì ní sọ òun lọ́dẹ alùkùránù tí a bá jẹ́ fóun lọ́dẹ ìtí kò sọ̀rọ̀ wọn kódà tí ó fẹ́ gbogbo bí ọlọ́run ti sọ̀rọ̀ yahudi wọ́n jókò lórí ẹ̀gbẹ́ bá lè rọ́nà yọkú láyà sí ìlbá tìlù mi gbogbo bí ọlọ́run ti sọ̀rọ̀ àwọn nẹ̀sọ́ra wọ́n ti báwọn olórí lárúbáwá hmm. pé máa bá yín ṣe táà nídìí ogun sí yín mọ́ yìí tẹ́ bá ti mọ̀nà gbà fi yọ gbogbo bí ọlọ́run ti bú yàwó dé àti nàṣọ́rá pọ̀ mẹ́ ilà àwọn ọmọ yín kà jẹ́ fi a ìfẹ́nukọ wọn nù ti yọ fún òṣìṣà gbogbo táǹdẹ tí wọ́n rí kankan kankan wọn ò rí kò sí tí wọ́n rí wọ́n fẹ́ kóbi tí náà bá wọn mùsùlùmí bá bá gbogbo òdókòwò orí sọ́pọ̀ ni tọ́rọlọ́run lọ́la àlàbọ́run alukuran pàwà aláàmọ́ sọ iná aláàlù na sáyìnà zíkìrọ̀ wà iná aláhù láàáfẹ́lú ọlọ́láwà látọ̀ alukuran kalẹ̀ wà iná aláhù láàáfẹ́lú na ẹfọ́kà balẹ̀ níjọ́ta àbá nílò rẹ̀ gbòtí mẹ́mẹ́ ọ̀kan ní bẹ́mi àtẹ ọlọ́mọdé ò bẹ́mi àtẹ níláyé torí táyé bá lò dé bẹ́ẹ̀ ọ̀parí mi. blank paper. ẹ tún dé ẹ dé ògiri mu yá kódà anábì sọ ẹni tí ó wà tí ó wà tí ó yọ tí ó yọ house ló pé àáké ànábì sọ ó sì sọ̀nà ibi tí ó ti wá omi òní ọwà yọ ní ọwà yọ yọ gíga kàábà gbogbo etí ìṣẹ̀lẹ̀ tá ń gbọ́hun ẹgbìnní kan yẹ owó àìsùn ní àìsùn ǹjẹ́ ó padà ṣẹlẹ̀ nígbà lò mọ́ àpẹẹrẹ ká tẹ́sì ti súnmọ́ oní gbogbo ń gbọ́ yẹn alásàlùkùránù kalẹ̀ oríire wa ni pé ìlàjókòó tì báwa ti jókòó tára wá balẹ̀ fún yìí ẹlòmí ò lè gbá yàkà kára yọ balẹ̀ tòrò wọn àti nǹkan kí nǹkan èyí gbé bẹ́ẹ̀ni bá kẹ́lù kùránù sẹ́ni àjànú bá wà lára ẹ̀ ẹ̀ ti farabalẹ̀ wọn ò lè jọ gbé àfi tí wọ́n tó ń ké ọba dá tọ́rọ ma kéwòké ń gbà fó òsì ńlé òun náà fẹ́ ti ṣe àfáà wọ́n gbẹ́ni tálìjànú wọlé sílá òun náà ẹgbẹ́ wá lè máa ń ké rúkíà àdìjànú lọ́kẹ̀ ìyanu pé ọ̀sọ́rẹ́ ìjẹ́ máa ń ké lòun ké ṣùgbọ́n kèé sẹni tí ń ké òtógé ìjẹ́ ń a ń ké ṣùgbọ́n kèrè sẹni tí mọ́ kàá sáàpáyọ̀ ọlọ́mọ́lá lókùn ẹjẹ́ ohun wá jáde rẹ̀ lókùn tí yìí iná na wà iná láàpẹ̀lú níbò mí ìtura tó kúrò ánù لوح لوح محفوظ بل هو قرآن مجيد في لوح محفوظ ti gba ògbó ó fi láwọ́hín ma tó wà nínú láwọ́hù Allah

gbogbo enwe mi ìsáyé ń kiri ọba níbi lọ tó sì tọ́ ma kà lọ́dọ̀ tí ẹlẹ́ yàtọ̀ sí tẹ́lómi lọ tẹ̀lẹ́sẹ̀lẹ̀ sálùkùnrà ọba ní ó ti súrà àtàtíwọ̀ náà sí ta ọba ké lówókè gbogbo ayé ọlọ́dún kí èsì débẹ̀ bọ́jẹ́ yìí èyí tí wọ́n kọ́kọ́ kọ wá njọ́ akụkọ ìtọ́bà bẹ̀ bó ṣe tí wọ́n kọ sára ọ̀gọ́mà ìtọ́bà bẹ̀ nígbà tí ò tí ìṣèwé tí ò tí hmm. ara àpáta nákùsù nù ní ọmọ pẹ̀lẹ́ wọn ìtọ́wà ń hmm. iná àkíyèsí wọ̀ hmm. alifáàzù ẹ̀ kò yí padà gbólóhùn ẹ̀ ò yí padà kò ránù náà lówó yóò bí ó tọ́rí kọ́nà alùkùránù náà kùránù náà ma sí dágọ́ ẹ̀zìnà bá mùsùlùmí kan bá lóhùn tóbi òun jẹ́ nǹkankan ìbẹ̀rẹ̀ títóbi mùsùlùmí alkùránù kòránù náà ó lè yàn kan láwá àádànlọ́ bèlè ìsìláàmì ìsìláàmù tí ìsàlùkùránù yìí lọ́lọ́ fi gbé àtóbi tàà bá ń wá títóbi mí lẹ́yìn ẹ̀ àdìsàlànàlọ́ kòránù náà yàtọ̀ mi máa Kùránùná abúhá tẹ̀bí ìlú ìrìnà sírìnà. Àrántí. Ànú. Táwọn ọ̀tàná rí. Kò sí ohun tọ́tàn mọ́lẹ̀ àrántí lé sí wọn. Tàjọ wípé wọ́n tẹ̀dá ló Kùránù. Wọ́n wà bí ó jìnà. Nǹkan lé wọ́n ti ń fi agbára Kùránù tí a kan tí ni a kàn. àwọn mẹ́mẹ́. wọ́n wá ń bẹ́ ni tí ọjọ́ kà sọ̀rọ̀ pé bó láti ṣe bá bá padà ọjọ́ jẹ́ bá bá sì lọ abomi lọ ó sì sọ fún ọ pé torí ìsàlẹ̀ fi jáde wọ́n ni torí ọlọ́run ó ní ti jẹ́

وهرب الإنسان من طبيعة الصبيان القرآن ni máa ń sọ yẹn di ọmọlúwàbí fóò àwọn jẹ́ jẹgàba léèyàn lórí ẹ̀yẹ̀ bá ti máa lùkùránù kò sí jọ́ bà lẹ́rù mọ̀ tó sì tó ti ní o ṣẹ̀ṣẹ̀ tí wọ́n náà ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan ọjà ọjọ́ ṣùgbọ́n tó bá dúró dá ètò èèyàn rí ó pé rẹ̀ ẹ̀ òun làwọn ọlọ́run ló o alùpùránù kọjá àròyìn sáfẹ́ kà bẹ́ẹ̀ bá ń kà ẹgbẹ́ ọlọ́run ti parí ẹ̀ Lukumanu 27 ibẹ̀ lè parí ẹ̀ ọlọ́ni wà láwọn nàmá fìlà àrùsí ní ṣájára àti nà ولو أن ما في الأرض من أكلام من شجرتنا أقلام ولو أن ما في الأرض من شجرتنا أكلام والبحر يمده من بعده سبعة أبهر ما نفدت كلمات ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ọlọ́lá alùkùránù kọjá ń tẹ́ ẹlẹ́rọ yìí. ọlọ́run náà máa bí láríd ọlọ́run ní ẹ̀lọ́ gbogbo ogi ń bẹ lórílẹ̀ ayé wá ẹ̀sìn gbẹ́ kálàmù wà ẹ̀fẹ́ kọ̀ọ̀kan nípa alukur'an ẹ̀fẹ́ ròyìn ẹ̀ wà gbogbo ogi àtẹ́gbù ẹ̀ ẹ̀ àtìdí ẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀gbẹ́ kálàmù wà múdù ẹ̀mú gbogbo ń bẹ láyé ní kẹsẹ̀ láàrùn alùpàdé ti bọ́ ọba ẹ̀ bọ́ọ̀lù jógráfì bẹ́ẹ̀ ni jógráfì kò sí ní ọ̀sọ́ albaru ni muhimmi baru ni hindu ni baru ni ali ni baru kìnnìkan mutajamiju shimali ni àti janubi bíi méje ni láwọn ó sì sá ní tí atlantic di atlantic si sì di wa tó yí aká ìjẹ́ kan bẹ̀ ẹ̀wọ̀n orílẹ̀-èdè tó yíká ètí ń bẹ lẹ́kọ́ yẹn

àbẹ́rẹ́ geography sójú méje lọ kọ́ránù máa náfìdá ti kalẹ̀ máa tò lọ ẹwùjọ ọlọ́run sẹ́bì kó níjọ ah. ọlọ́run ti sọ èbó òtí ìwò òtí ìgbẹ́júmọ̀ wọn tọ́lọ́run ti sọ amẹ́ríkà ti ń jẹ gàba láyé lónìí continent tí wọ́n jò ní ẹ̀rí nínú àwọn new continent ní amẹ́ríkà wà àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ́kọ́ rí láyé Europe Africa àti asia mẹ́ta tẹ́lá kọ́kọ́ rí láyé nù amẹ́ríkà ni australia ni àwọn tẹ̀sẹ̀ jẹ jáde ni amẹ́ríkà jànúbí ni ṣìmálì ni inú geography láwọn gbogbo koran continent ti ń bẹ láyé márùn náà ni àwọn ojú àrùkùránù ti wá sọ tó ti sọ́lọ́ wàlìbá wúyẹ́ mú dùn olójìjà mọ̀ wípé ìkúrò tí ń bẹ lọ́nà olóòpin lábọ́ àtò amúfòrí oníméje ẹjẹ́ gbogbo ẹ̀pọ̀ ẹ̀sọ́ ti sàdá ẹ̀sọ́ ti sàdá ẹ̀sọ́ ti pọ̀rọ̀ àdùkùránù kẹlìmáàtù lọ́ọ̀ọ́ ọlọ́ọ̀ni máa nábì ìdásí kẹlìmáàtù lọ́ọ̀ọ́ ọlọ́ọ̀ni kò lè rí kẹ́kẹ́ kọ́ nínú ọ̀rọ̀ ìmì ọlọ́ èèmọ̀ rẹ̀ ọmọ àṣẹ́kù ọlọ́run náà lè rí kọjá alùpàkùnkùn lè mọ iye tá à ń jókòó tì ní o mọ́kà rẹ̀ o òránù ẹsẹ̀ tí èèyàn jókòó tì sí pé òun ṣègbè èrè lákó lọ hmm. ọlọ́run kọ́ wa. sọ́lá àlẹ́gànláwó yà kẹ́rẹ́ lọ́wọ́ra ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bẹ́ni tó lórí ìdúnú gbogbo ẹ̀dá mahana mojita fún mi láàrín ọ̀rọ̀ àgbọ̀dọ̀ mọ́kànlá bá wa ẹ̀dá anábíwá Muhammad ẹjá padà nù áyà Suratul Anfal òun ni a ti fẹ́ wọlé yasalunaka anil anfal súra yìí èyí tí gbogbo àwọn àlùfáà tí wọ́n túnmọ̀ Al-Qur'anu sí o ni pé anaha madaniya. Yeah. pé Madina òun lọ́lọ́run ti sọ̀kalẹ̀ ó lọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàwọ̀ ẹ̀fẹ́ ẹ̀sìn ó Ikrima ni Jábírù ni múnuzéèdì ni àtọ́wù ni Hasan ni gba àwọn tí wọn wọ́n lórí pé Madina ni wọ́n gbarú ọba oní tàbùsírù Suratul Anfal Madina lọ́lọ́run ti sọ̀kalẹ̀ kódà àwọn míì gbà wípé nasa láti fi Badr wọ́n lọ́jọ́ ogun Badr ló ojú ogun Badr òun ló ogun tọ́lọ́ ya irọ́ kó lára ó ya irọ́ lára òótọ́ tí ojú ti kèfèrí òtòrí ẹ̀ náà ni àbàbá mi fi sọmọ ìyá mi ló kọ́ hmm. ọ̀nà ó lè ti kèfèrí mọ́ lákọ́bá ní síbẹ̀ ọjọ́ ogun yìí àkíkà hmm. ni àwọn míì gbà pé wọ́n sọ súrátùlẹ̀ àfáàlì kalẹ̀ bó ti ẹ̀jẹ́ pé àfáà wa tó ní tafsirul Qurtubi àwọn náà gbà wípé Madina ló ti sọ kalẹ̀ ẹnu wípọ́ wọn kẹgbà wípé àyà méje kan bẹ́ẹ̀ òpé makíyà ni láti bí wà ìdí yámúkúrù bí kàlàdí na káfàrù wà ìdí yámúkúrù bí kàlàdí na káfàrù ìdá àfà wà ń lọ súnmá ó sì fi torí pẹ́sẹ̀lẹ̀ yà ń sọ àwọn ọpọlọ táwọn ń torí wọ́n ká wọ́n ronú sí àmàlòkú gbádùn àwọn ti àti ìjẹkújẹ ìsọ̀rọ̀ ẹni jẹgàba lérí ẹ àwọn èèyàn kọjáwà fáà tí ó lè ronú sí alùkùránù máa àti pẹ̀rẹ ẹni ní tọ́lọ́wọ̀ òpè èèyàn ìfẹ̀hò lórí rọ́ kọjá ó lè kàlùkùránù fún ó mú ẹyin rogodo ọlọ́ọ̀kẹ́ àfáà mi lọ́nà ọ̀run àní ọmọ sọ yorùbá hùn ní kó kàkùránù ọmọ ẹyin àfi ẹ máa tara yín ọtí bá fi kíní pamọ́ lé ewo lókè fúnra ẹ tó ṣe ọlànfààní lọ́lọ́bẹ́ nìkan fi nǹkan kan pamọ́ ara ẹgbẹ́ òjì yọ abẹ́lóhùn kí àwọn àfáà tí wọ́n sayé láǹfààní ọlọ́kọ́sàánú àwa náà alfáà ní wáyé yàsára lọ́wùlẹ̀kẹ̀rí mú bè fọ́dìlì yìí wà á di rákìtù ààlà lílé olómi wà lílé ṣíkàmí wà á di rákìtù ààlà lílé olómi wà lílé ṣíkàmí ó ní wà ń yẹsára lọ́wọ́lì kẹrí mú bí fọdìlì yìí wà ń yẹsára lọ́wọ́lì kẹrí mú bí fọdìlì yìí wà ń yẹsára lọ́wọ́lì kẹrí mú bí fọdìlì yìí wà á di rákìtù ààlà للعلوم وللحكم وأدرك سؤالا للعلوم وللحكم قلت اللهم بما يفعل الله الكريم بفضله tọ́bá máa ma sí gàgá kó lójú èèyàn nínú àánú ẹ̀ àdìrákìtù àdìrákìtà làbá àwọn náà ń wà ní

ọláyà méje nìkan bẹ̀ ó ọjọ́ màdàníyà ó sì fi hàn ó ní láti fi wà ó sì jọ torí tẹ́ bá wo ọ̀rọ̀ maka ní wà ní yámúkúrù níkàlà ní ìnàkàbàrú nígbà táwọn kèfèrí tí wọ́n ń dẹ́tẹ́ ni yóò sì bì tí wọ́n láwọn àwọn sọ ẹ̀wọ̀n aṣọ ọ̀sẹ̀wọ̀n tàbá pa ọ́ ka ìjúúká tàbí ká lé ọpọ́ nílùú mẹ́kà ayamukuru na wayamukuru Allahu wallahu khairul ìlú mẹ́kà ló ti ṣẹlẹ̀ kéèsè Madina òun làfọ́ ọwọ́ Qurtubi òun lòun fi gbà pé àwọn ayà yẹn láti bẹ̀yẹn lọ síbi méje ọ́n sọ̀tàn ń tọ́ ṣẹlẹ̀ ò tó jáde kúò ní Mákà wá sí madina. akramakumullah ni gbogbo yòókù gbogbo wà á rí kánú súrà wa yìí mẹ́rìndínlọ́gọ́rin ọlọ́run ṣàánú wa ni apá ákè ayé súra mẹ́rìndínlọ́gọ́rin yìí lànàbì máa fi kí ọ̀pá kan lórí mọ́gíríbì àbáàlù yóò kí ní máa ké lórí ìrún mọ́gíríbì ẹ́sà ẹ̀ bá dárú ẹ̀wò ẹ̀wà mẹ́sáàsì máa láti sọ yìí ọ̀sà ànábì a máa fi ọ̀pá kan ní òkè sallallahu alaihi wasallam lóòrùn magribi àdíìsì tọ́lálàáfíà sọ̀bùrá nígbà pàdébì máa ké yóò fi ké magribi nìkan ẹlòmíì sì gbà wá òun gbà wá síbi pé rákà méjèèjì ni ó gé fún ẹgbẹ́ mẹ́rìndínlẹ́ ọgọ́rin 76 yóò wá gé méjì yóò ké lájì ní ọ̀pá kan yóò ké lájì lọ́pá kejì àtìlájì náà gan ẹ̀ẹ́sà aláàfáàlù ìdí ń jẹ́ bẹ́ẹ̀ jámù náfìlì ní náfìlì ìdí èèyàn tó fi ṣe èní nǹkan èní nǹkan ẹ̀bẹ̀ láti mú náfílà lẹ́yìn ojú owó ojú owó ni ṣàhádà táwọn sàábé wo lójú ọ̀nẹ́wà lójú ogun kí wọ́n kúkú sàídí wọ́n kọ́lọ̀ ń fà ṣùgbọ́n kí wọ́n pa kèfèrí wọ́n kọ́ ǹkẹ́ náfílà ẹ̀bẹ̀ láti wá mú àǹfààní àti àlúnaka nílẹ̀ àǹfààní torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí fánàbí ọlọ́run tó ṣáájú òun lànàbìrì sọ wípé wọ́n fi nǹkan márùn-ún wọ́n fi pọ́milé ó tí tù hamsan lámú yóò tàwọn nà áhàdá mínàlẹ̀ àmbìyà ìkọ̀bùlé nǹkan márùn-ún ní ẹ fún mi ọlọ́run sọ àjọ̀lá lọ wọ́n mi ìtù agbẹ́mìdìde ìlànà sí gbogbo èèyàn pátá ní ẹran mi sí ẹ gbogbo ọlọ́run tó kù àwọn èèyàn wọn ní ẹran wọn sí bọ́yàtọ̀ hmm. ẹlẹ́kẹ̀ẹ́jì ó tí tùlì wọ́n fún mi ní kórí ogun pé kí n máa kó lọ lé lójú ogun lámúyútà húnnà áhàdá mẹ́kọ̀bùlì kọ̀sánẹ́bí ọlọ́ọ̀kẹ́ ogun ọlọ́kẹta wọ́n nù sórítù biran wọ́n ti fi ìbẹ̀rù wọ́n fi tàrànṣẹ́ fún mi tí bá lọ nìkan masíràtù ṣáà tó bá kó sùkán tí lọ bì kan mi ó ti gbàbẹ̀ kankan sallallahu alaihi wasallam hmm. ó làbá kèfèrí tánàbì bá ti lọ kan mi ha fún bẹ̀rù ànábì lẹ́sàtà àjáwó kèé fara rọmọ ká fara rọmọ wọ́n ma bẹ̀rù mi jẹba ti gbọ́pá ànábì mọ́ oh, oh. ọlọ́wọ́ sọ àjọ̀lá lọ suratul àǹfààlì ló ti ń jẹ́ àǹfààlì nù náfùlù nàfí alúnaka nílẹ̀ àǹfààlì àlékùn kan ò là ń pè bẹ́ẹ̀ wíwá ló bí rẹ̀ pé kọ́ sọ fún agbójú ogun bádà ní olùgbọ́n àkọ́kọ́ tí a kọ́ lọ tí ti kórè nígbà wá kó ọwá jíjà láàrin àwọn sọ̀hábà pé ká ní àwọn lọ àwọn mékèèké lọ sí àpọ̀wọ́ a máa yá síbi nǹkan ń dẹ àwọn lè sáré àwọn àgbàlagbà tí ò lè sáré ìtàwọn ń kó lọ ọdá àkánlẹ̀ lọ́lọ́tún fi sọ ńgbà bá lọ fi ní wásìlè wú nìkan wásìlè wú nìkan mo rẹ̀ dálẹ̀ láàrin yí ẹlọ́túnṣe ọ̀sẹ̀ tó ní inú yí lèláyì wà rọ̀ṣù lílànfàlù lílàyì wà rọ̀ṣù sọ wájú ọlá mọ́ta ń tàbí síwò fún wa. Alhamdulillah, ممكن البويب بعلم والهراك له بل أنت لكل العارفين به أرشدتنا بمقامات العلوم كذا أفن بعد رشد صاحب الإمام أفن بعد رشد صاحب الإمام